àdáyébá àfi ká ṣe ẹ̀sìn baba ńlá wa ni. I'm really missing. You miss me too? Yes. Then come and give me a hug. <laughs> I miss you too. Hmm? miss you. Um, you know what? Ebashimanshi. I love you. We love you. We are happy family. With a great big hug and a kiss from me to you. Oh. Won't you say you love Me too. I love you, my daughter. <laughs> I love you, my son. Ṣé kìí ṣe your ẹ̀yin ọmọdé ìfẹ́ gbọ́kọ mi ṣá? My dear, dear welcome. Ṣé kìí ṣe pé wọn náà kò miss me? Ah, mo miss ẹ eh? <laughs> I miss you too, my dear. Yeah. Um, hey guys, èmi fẹ́ lọ change mọ́mi ló dẹ̀ máa supervise that change <laughs> eh? <laughs> Eh, tí máa wá padà àwa continue níbi tá a stop sí. ìyá ẹni gbọ́n wà ní kitchen. ayọ̀ àbáyọ̀ fún wa inú wa dùn báyìí o àríbá ti ṣe o ilé àgbè wa o lẹ́mọ̀ tí mú mi mú o. dr abuko eri egulesi. àpèjẹ. nípa ètùtù agboolé ni mo wá fún ọ gbogbo àwọn tó kù ni mo ti dọ́dọ̀ wọn ṣùgbọ́n tó jẹ mí lógún lágboolé yìí ni pé gbogbo ìgbà tí n bá ti sùn báyìí n tí mò ń rí sí agboolé yìí lórí ẹ̀ tí ì ṣètùtù ó kò kò kò dùn mọ́ mi kò dùn wá túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe pápápá ní kọ́yákọ́yá kọ́yákọ́yá kọ́yá àrọ́ dẹ gbogbo wa o. àṣẹ àṣẹ orí ntò wíì náà nǹkan kékeré ni tó bá ti yá eegun kò sí wàhálà tó bá ti yá tọkùn ó yọrẹ náà nù àbí kàṣàlí kí ló pé mo wí. bẹ́ẹ̀ ni létùtù tó jẹ́ pé tá a bá ti ṣe báyìí àbóyún ilé a sì bì wẹ́rẹ́ àwọn àgàn wọn tọwọ́ àlàbòsùn kódà àwọn ọmọ wa tó wà nílùú òkèèrè bíbí bá fẹ́ bà wọ́n báyìí tábà ti ṣe tutù báyìí ìbí ó sì lè wọ́n kété nìrè bá wọlé wá bá wọn. ẹ̀yin náà náà fi pé ọ̀sán pọ́npọ́n la ọ̀sán pọ́npọ́n kùtùkùtù awo òwúrọ̀ níbo lẹ gbọ́tọ̀ òwúrọ̀ ògún sí wọn ní gbó onígbín ni. <laughs> Kasali Kasali Kasali. ìwọ̀n ìwọ̀n ìṣẹ̀ṣẹ̀ ni káyẹ̀ṣẹ̀ mọ́ gbàgbẹ́ gbàgbọ́ ti. ìwọ́n mọ̀ nípa àṣẹṣe so ti yọ ẹ̀yin ọ̀dà ọlọ́run ó jẹ́ kí ó bá wa láyé kó bá wa láyé. àṣẹ àṣẹ. ṣe mọ̀ pé ara ẹlẹ́dẹ̀ méjì. akọ káàbọ̀ kan. a sì gbọ́dọ̀ ra pàǹgbá pẹ́pẹ́yẹ torí ẹ̀jẹ̀ rẹ̀. o ì gbé gbogbo ẹnu ẹ ó mọ kàńtà fi ṣètùtù aago lẹ́nu o mo jọ mọ aago. àṣẹ àṣẹ. àṣẹ ẹ ẹ mú kínní. mo ní bá ṣáájú ẹgbẹ́ tí ẹ wá lọ pẹ jẹ. àbílà. ààyè ààyè. Daddy, your phone is ringing. There's a bell. Hey, shut up. Mo ti sọ fún yín pé tá a bá ti ń jẹun, kẹ́nikẹ́ni ni yín máa máa ẹ̀lú ọkọ mi ọlákúnlé ọ̀jèrè ńlẹ́ ẹ ọkọ mi ohun tí mo fẹ́ ní ọ̀nà ni pé ṣọ́ọ̀gbàgbé ọdún òní tá a fẹ́ ṣe àrètí rẹ ò kọ́ wálé o ọkọ mi. ọmọ yìí ó kó bá mi ló bá mi ọlákúnlé ọ̀rọ̀ kan sóyún lọ tẹnumọ́ pọ́ọ̀lì wà tó fẹ́ ó dàgùn ọkọ mi má sọ̀rọ̀ rẹ dàbí kú mọ́ ọ lọ́wọ́ kì í sì sọ̀rọ̀ owó làásọ yìí bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ dùndù ètùtù kan ń bẹ tí wọ́n fẹ́ ṣe fún gbogbo ọmọ agboolé tẹ́sẹ̀ ọmọ agboolé gbọ́dọ̀ pé àyíwá lèrè ewu ń bẹ ọkọ mi ó sì sọdún mi ọlọ́gùnlé okùn bá mi mo gbé. Ah, ah. èyí ti jẹ́. Ah. o tún bẹ̀rẹ̀ egbe lónìí ìwọ ọmọbìnrin o má sọ gbére kí ló dé. ọlákùnlé o yóò gbére. alo alo lákúnlé mi mò ń sọ̀rọ̀ odòun mi mọ̀ títí ń gbọ́ pé wo ọ̀rọ̀ ètùtù tí ìyá sọ̀rọ̀ ó ṣe pàtàkì gan ni o. ṣó ó sì ṣe pàtàkì débi pé o gbọ́dọ̀ mọ́ wà ìjọ méje o gbọ́dọ̀ lùbọ́ níbi tó wà ń ó léwu fún ọ àtọmọ àtìyàwó rẹ bẹ́ẹ̀ mo sọ fún ọ wo wo ṣọ́rẹ́ àwa bí ọwọ́ kọ́ ló bí wa ó sì gbọ́dọ̀ kọ̀rọ̀ sí wa lẹ́nu. it's okay mo ti gbọ́ sir mo ti gbọ́ all right sir. mo ń retí ẹ mo ń retí ẹ tèmi nu. Ah ó ń bọ̀ ó ń bọ̀ à tó bá jẹ́ mi lè mi bí kò gbọ́dọ̀ mọ̀. kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n rẹ̀ ló fẹ́ pa mí ó gbowó ní ọdún. kí ló ń pa yín gbé. wọ́n dá lóhùn oje ẹ̀gbọ́n rẹ̀ tá à ń sọ̀rọ̀ ilé ọdún òṣèlé ọdún ìyá rẹ̀ wá ní okòwò òní ọdún èmi ti sọ fún un pé ò gbọ́dọ̀ mọ̀ wá ó sì ti kóhùn ń bọ̀ èmi ò mọ̀ ń wá dé tó jẹ́ kún ẹkún ojoojúmọ́. ṣọ́ṣà ti sọ fún yín pé bọ̀. Ah, ah. ẹ ó ti tán ọlọ́run ò ní jẹ́ ká fojú sunkún ara wa o. àṣẹ àṣẹ àṣẹ. ẹ má sunkún mọ́ o àní rogun ẹkún o ẹ wo mo fẹ́ sáré jáde. o kárí. lẹ́kùn ọkọ mi ò bá ń pé o tí náà bá sọ̀rọ̀ o. bí wọn náà bá sì rí bí ó ti pè é ajá àsìn ló mehoro sí yìí lé o. ọgbọ́n ìyá kúnlé ebi ń pa mí bá ń wá oúnjẹ. ẹ bó gé òun náà lápẹ́ afẹ́ ṣe kó tó di pé aago rẹ̀ tún tí mo jẹ sí gbogbo tẹ tí wàá múnú mi dùn mọ pàápàá. inú rẹ ó dùn mọ̀jẹ̀ òpẹ́ mọ̀jẹ̀ òpẹ́ òkun ló la fi gbé títà tó gbọ́ kò gbọ́dọ̀ mọ̀ wà fi bí èèbá ṣe mi mo bí tó bá tẹsẹ̀ bá a lè lò lọ ṣe lábúlé di àyè ah, ah ní gbogbo ìgbà ìgbà tá a wà nílùú ìbò bó ṣe máa ń fowó ètùtù owó ẹ̀bọ bó ṣe máa fi ránṣẹ́ sí wọn nù tẹ́lẹ̀ yóò dẹ̀ dáa níbi ìtayé làdúdé táwọn ò bá mọ̀ jẹ́ káwa ṣàlàyé fún wọn náà nǹkan tẹ́yìn ò bá mọ̀ ẹlòmíì lè ṣàlàyé fún ó ní right fún wọn pé ayé ti lájú ju gbogbo nǹkan tó ń ṣe yìí lọ ẹ dìá èmi ò lásàpúlẹ̀ o pẹ̀lú àwọn ọmọ mi ìwọ náà dẹ̀ níbi kọ̀ọ̀kan tó lọ. <sighs> my dear ṣé orí tó bá rí tẹ́lọ̀ tó dorí kodò ó mọ ohun tó ń ṣe o honestly my dear mo mọ nǹkan tí mo ń ṣe ṣé orí gbogbo ọ̀rẹ́ pátápátá ló yé mi tèmi náà dé agree pẹ̀lú ẹ̀ nítorí ayé ti lajú ju ọ̀rọ̀ àbọ̀rìṣà ń ṣe gbogbo nọ́sẹ̀nsì yẹn lọ bet sórí problem tí mo ní ni pé mo ń wo pé kí n má ti ara àwọn òbí mi ṣe lọ́hùn ni. díà yín ò kí ń ṣe kó fẹ́ ṣe ọlọ́run nǹkan tí wọn ò mọ̀ ní kọjá kó mọ̀. Ah. you know what you know what ṣorí tèmi ti ẹ rò ìjọ mọ̀ yí pé ẹ wá sábúlé ẹ wá sábúlé tí wọ́n ń pariwo yìí ètùtù ètùtù yìí èmi pẹ̀lú ẹ láàrin ara wa a lè gbé ètùtù sẹ́gbẹ̀ẹ́ kan náà jẹ́ ká fi ètùtù ọ̀rọ̀ ètùtù yẹn jẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ kan bet lílo abúlé yìí will be an opportunity for you especially láti lè mú àwọn èèyàn mi kó mọ bí tí mo ti ṣẹ̀ wá tá a bá bá wọn ṣeré just for few days àwọn àdèmọ akángara àmọ àbọ̀ ní wait wọn ò ní fi tipátipá gbé wa lọ síbi ètùtù are you with me so jẹ́ ká lọ jẹ́ ká lọ. dear hmm? jẹ́ ká plan yẹn dáadáa o jẹ́ ká plan yẹn dáadáa o. Hmm because tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn hmm. pé ká lọ mí ní choice má tẹ̀lé ẹ. ṣé wọn á ti bínú nìyẹn. Ìfẹ́ màá lọ lẹ́nu ẹjọ́ dé o màmá jíjọ ẹlẹ́yà dọ́dọ̀ àwa o ẹgbà màlàdé ni jòdè bí ẹgbà màlàdé ni ẹjọ́ dé. ibi hmm. ẹgbà màlàdé ni ẹjọ́ dé. àṣà ti ṣe wá kò lè bá. o bàbá o. Baba, mi Baba, o. it's one of those things. Mami, mo kí yín o. Ah, bá. Ah, bàbá mi ò ṣe. Bàbá mi yẹ pọ̀ gbáyì. Ah, owó rẹ̀ ayé mi, owó ló ń lọ yìí. Ìbí ẹgbàá màlàdé nìyẹn jó dé. ibi ẹgbẹ́ wà ládé ní ẹjọ́ dé o ẹ má má jíjẹ́ lẹ yàdọ̀dọ̀ àwa o. èèyàn rèé bàbá nuwé ní ìlú ọkadà ń jó ni tí ó yàrá mímú ládùúgbò ọkọ rèé olówó rèé. sẹ́rí ẹ̀wò ẹ̀wò ẹ̀wò ẹ mọ̀ jà mọ̀ dènà pẹ̀lú o sẹ́rí aṣọ ọ̀gbà báyìí òun ló yẹ ká mọ̀ dá fúngbà o sẹ́rí ọdún eléyìí tó bọ̀ èmi ti jẹ́ kó yẹ gbogbo àwọn ẹgbẹ́ pé yóò yàtọ̀ sọ́dún dìdìrín tá a ṣe léṣin wọn. kí la wá fẹ́ ṣe. kí la ní í ṣe. wo wo wo ọ̀rọ̀ àṣìírí ló mọ̀ yàtọ̀ ọlọ́gbọ́n bá ti mọ̀ ń jọ ah, ah. ṣé iye tá a ní inú ẹgbẹ́ ṣé yóò tó iye tá a la fẹ́ lò fún gbogbo nǹkan tá a kalẹ̀ yìí. Hmm, a sì lọ yáwó sí nǹkan pé. ẹgbẹ́ wa sì ló yẹ kó jẹ́ olúborí nínú gbogbo àwọn ẹgbẹ́ tó kù. Fiyebi fi iye bí. ojú ah, ẹ̀rìn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi fi iye bí. ṣé ìyàwó àtàwọn ọmọ yín rèé. yes àwọn ọmọ mi àti ìyàwó mi ni. èmi ni ẹnu mi dùn jù. ẹ kú lè sà. ilé aya mi ojú òní tí ọ ó mọ níyì ni a ò ṣe o a ò kó àgbà alẹ́ mi. ṣàlàfíà ni mo bá yẹ. how are you. ọmọ <laughs> ìwé o ẹlẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ o ọmọ arídìíyọ̀ ọmọ bá ò ní nǹkan àgbà. how are you. How are you? How are you? Ẹ káàbọ̀. Ẹ kúlẹ̀. Ara ìyàwó ẹ̀gbọ́n mi ló kún fún ọba yọ lọ́wọ́. Ah, ah, mò ń kí wọn ẹgbẹ́ sọ́kò ṣé wò ó gbọ́ gbé ìbò rárá ṣé gbé ìbò rárá ni. Ọ̀rẹ́ wa. tó lanú bí bọ́ọ̀lù àyàkú? kẹ̀kẹ́ ni lọ síbo lọ síbo ẹ̀gbọ́n mi díẹ̀ ní kí n tẹ̀lé yín lọ síbi kan ẹ bá lọ́ọ́ tí yín máa bàdé yín wà. Ah, jálọ jẹjẹ jábọ lọ pàdé tá a lọ jẹ. wọ́n ní mi lọ́bi kankan máa pàdé rọ̀lẹ́. ọ̀pàdé ń bo. fíyebi fíyebi. Ah, olórí burúkú ni ó fíyebi nítorí fẹ́ ṣe ní pé tí mú bọ̀ láti ibi tí wọ́n ti ń bọ̀ ó fẹ́ dàbò mọ́lẹ̀ ni o. ṣé ìwọ ń lọ nù? Oh! ìwọ náà ń lọ lé. Ah, dá gbogbo ẹ̀ jẹ́ òfin èbí olórí burúkú alájẹ ìmọ̀ra kò sáfẹ̀ kí wọ́n ti jẹ́ mú bọ̀ kò sáfẹ̀ ká gbà bẹ́ẹ̀ tà no problem no problem mọ́ mọ́ mọ́ wà pàdé mọ́ no problem. ẹ má sọkò ló gbìn ẹ má tàbí lọ́fà ẹ má sọkò ló gbìn o ẹ má tàbí lọ́fà ẹni bá tàbí lọ́fà àsòkò ẹ má sọkò ló gbìn ẹ má tàgbé lọ́fà. Ah, ẹ mọ sọ kò lùgbé o ẹ mọ tàgbé lọ́fà. ẹni bá tàgbé lọ́fà á sunkún o. ẹ wá pé. òde dá òjò dá ẹyìn yọ̀dà fún ọ yọ̀rọ̀ ọlọ́run ìjọ abijó fún ọ ayọ̀ abáyọ̀ fún ọ àṣẹ ọ̀sẹ̀wọ̀ náà lù yìí ò ní gbókò kó lọ. bámọ̀ bámọ̀ wọ́n lù ú ò ní jẹ́ tiẹ̀ sọ́tì yọ ọ́ lọ láyọ̀ ọmọ bọ̀ láyọ̀ tọmọtọmọ ọmọ rẹ ò ní gbóná ìdílé yín kò ní ẹ̀ ní sunkún ẹ̀ ní ṣọ̀fọ̀ ẹ̀yin ẹgbẹ́ o àmọ̀ràn rẹ o sọ́tì yọ dákun torí ọlọ́run gbogbo ibi tẹ bá wọ ẹ má gbàgbé ilé ẹ má gbàgbé ilé ilé lẹ́bọ̀ sí mi oko ẹ wo ilé tẹ kàn nígbà tẹ yà sí kíní Súfì lónìí o. bẹ́ẹ̀ni Súfì lónìí. kọ́ máa wálé ẹ máa wálé o. kò sì tó ọlọ́jọ́ orí ibi tó wà làwọn náà wà wọ́n sì ń wálé wọ́n ń ṣe ribiribi. ń fẹ́ mọ́ wálé o ikú tí ò alẹ́dùn rẹ̀ níyàn àgbàdo tí ò alẹ́dùn rẹ̀ lẹ́kọ̀ọ́. sọ ṣe ọya ẹyin ẹmúbi ẹmúbi ọya ọya ọya ọya ṣèkété pàápàá ọya ọya ọya jẹ̀mú tẹ̀mí. ọ̀yá ẹ̀ lákùnrin ọ̀yá. Ah, èmi ẹ má bínú ẹ má ṣe nǹkan tẹ́ ń ṣe lọ ẹ kò sí problem. má má má má bínú ìrúwo tó nù má bínú ìrúwo tó tó tó gbé kàtàkàtà dé bọ́ọ̀bẹ̀ ò mú òbí òjè. ẹ gbọ́dọ̀ jẹ ká ẹ. o gbọ́dọ̀ jẹ dáàbò lóhùn. ọ̀yá ọ̀yá ọ̀yá dákun. ọbí orí bàbá ẹ ní irọ́ ló mú sí mú táwọn ọmọ mú gbogbo tí màálẹ́ bí ẹ ló mú sórí bó ti ń jẹun obìnrin bí kú obìnrin bàlọ́ ọmọ mú. àṣẹ àṣẹ àṣẹ ẹ tún rí bílẹ̀ mọ́ àṣẹ ẹ̀fọ́ ní jẹ́ ti àṣẹ tó mú ti kékeré náà kò sí kékeré o ẹlẹ́dàá yẹn wà á rọ̀ mọ́ o àṣẹ kò ní í pa yín lórí àṣẹ ẹ̀yin ẹ máa gbọ́ o wọ́n mm. fẹ́ kọ́ máa bá sọ̀rọ̀ ah. tó ti yọ máa bá sọ̀rọ̀ tààrà díẹ̀ díẹ̀ náà ni ó mọ̀ ah, ah, ẹjọ́ gbọ́ nǹkan ètùtù ńlá ti bí hmm. ṣé gbogbo ta ló ṣe wọlé síra. gbogbo ah. <laughs> pátápátá. àmúti ẹ̀jẹ̀ rẹ̀ mọ̀jẹ̀ rẹ̀ ọ̀kadì ara inú. ẹ̀ eh, kí ni fi ṣe yẹn bí ilẹ̀ yìí kò ní pa yín lórí àjẹ́ àjẹtọ́ ni àjẹ́ àjẹlẹ̀ bó bá dàbọ̀ ọdún o kápẹ́sẹ̀ o gbogbo wa làwọn ọdún o kápẹ́sẹ̀ lówó tọmọ làwọn ọdún o kápẹ́sẹ̀ gbogbo wa làwọ̀dún o ká pèsè gbogbo wa tọmọtọmọ làwọ̀dún o ká pèsè gbogbo wa làwọ̀dún o. ìyá ni ọlá ìyá ni ọlá. bàbá ọkọ mi o. èmi ni o. bọ́dá fi ebi. Ah, èmi ni ẹ pẹ̀lẹ́ adẹ̀kú ètùtù èní. àwa nìyẹn olúwa lè ṣe. <laughs> ọlọ́run ṣe o <laughs> elédùà ṣe o. bàbá ọkọ mi ò ṣe wà pa. dáadáa mo wà mo wà ètùtù tí wọ́n ṣe yẹn kékeré nìyẹn o. àti ah, gbogbo òlu ó di ọjọ́ mẹ́ta lé ní ọjọ́ mẹ́ta lé ní àwọn ètò ṣe pàtàkì jù ni wọ́n ti ṣe fún yín nítorí ní gbogbo ìlú ètùtù tí gbogbo òlù fẹ́ ṣe wọn mọ̀ máa gbàdúrà fún ìdílé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní èyí tó jẹ́ ìdílé tiwa gọ́gọ́ òun ni wọ́n ti gbàdúrà fún yín o àdúrà dẹ̀ ti wọ́n yín ó ti bá yín gbogbo téèyàn bá ń ṣe kéèyàn má gbàgbé ìṣẹ̀ṣe òun ló ṣe pàtàkì jù. ẹ ṣe gan so mo fẹ́ change aṣọ so tí má ti change tán máa wá kí n bìtẹ̀ wá. ah kò sí kò sí wàhálà gbogbo tẹ́ ẹ bá fẹ́ bọ́ ẹ bọ́ṣọ àṣebẹ́mi ni mo wà ń bì. ọ̀dà Philippe àwàdà yìí máa ń le o. a ní ẹ má jẹ lọ. ẹ má lọ. ẹ má jẹ lọ o gbogbo tẹ́ ẹ bá fẹ́ bọ́ ẹ bọ́ lójú mi ara ò sáfara àbúrò ọkọ yín mo jẹ ẹ wò tí n bá lọ ń sìn tẹ́ ẹ bá fẹ́ bọ́ṣọ gbogbo àwọn tó máa jà fàdí ẹ̀ rí àwọn rèé aṣọ tẹ tọ́ka síbí ògiri òní bẹ́ẹ̀dì àmọ́ èèyàn ah! èmi ni mo lè káràmásìkì yín èmi ni mo lè sọ bí yìí yín jẹ tó. <laughs> ẹ wo ìyàwó ẹ̀gbọ́n mi lè jẹ́ ẹ̀bọ ẹ̀bọ ẹ̀bọ ká sọ ta fẹ́. bọ́dá fi yé bi mm. ah, ẹ máa lọ bàbá ọkọ mi ọyọyọ ẹ máa lọ ẹ máa lọ <laughs> ẹ máa lọ tí má ti change tán má ti wọṣọ mi má padà wá kí ṣe ti bọ́. ẹ dáa o ẹ dáa o ẹ dáa o mo mọ̀ pé kì í ṣe bọ̀dákúnlé ló tọ́jú yín tó yìí ẹ̀yin fúnra ara yín tọ́jú ara yín ẹ dá. ó dà máa dúró tòsí mo wà ń tòsí ń bí. wọ́n ń sin nǹkan lábúlé yìí o. Ah. wọ́n máa ṣe ah! Ah! yóò mọ̀ tí lọ́dún mi jù kánì lọ sílé ni ládùúrú ètùtù tán ṣe ètùtù lù lẹ́yìn mi ìfẹ́ lè mọ̀ dasùn. gbẹgbẹ Àjàdí ibo ló wà mo wà wájú ilé ẹ nìkìnì má bọjọ ìwà àti ládélé ẹjọ mi ò fẹ́ bá ládélé sọ̀rọ̀ má gbé fún o ládélé wo ládélé tán náà jí kúrò ipò lọ síbì kan mi ò tí tí ò sì dágbére tán kó tó di pò lọ níta ni fílẹ̀jọ́ ẹ má jọ débi o ẹ má jọ débi o. ìyèbí ooo ọmọdé ẹkún sún mi ọmọ òkè àgbàlá ọmọlé làwọn òkà tó sọ ọmọ lórúkọ ìwọ lọmọlé bàbá rẹ ní tó ọ lọ. bẹ́ẹ̀ni burúkú sọ mo rò pé lérí bú ẹnu òfò abẹnu jáde jáde ọmọ àlè kò lówó tí ó fọ. ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ kí ni tiẹ̀ ó dẹnu lẹ́bi òkun ṣòkòtò tán ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ní fìyèbí tí mò ń kì wà á ṣe kí ni sọ̀rọ̀ gbélé ní kí ni kí lè fẹ́ mọ̀ sí. ẹ̀yin méjì fẹ́ máa jà sórí yín pé mọ́mí mọ́mí ẹ wo báyìí tí mo sọ fún yín yẹn nìyẹn. bàbá ọkọ mi ẹ ká sùn. ẹ káàbọ̀ yín lára ìlú òyìnbó ẹ mọ́mí wa ẹ káàbọ̀ àwa ara wa àríra wa o àwa ara wa àríra wa o ológìrì ti rọwẹ kò àwa ara wa àríra wa aya wa ni ìyàwó wa ni tá a bá rọmọge tó mọ̀ jó kò ní ìjà ṣe. lórí burúkú díẹ̀ ní lóòótọ́ àṣìírí ó tiẹ̀ ti ń kọ gbogbo ẹ̀ tẹ́lẹ̀ tá a ti ń gbà ẹ̀ wo ni aya wa ni ó rí olójú kó wọnú kí lọ́jọ́ orí ẹ̀ ti gbogbo ojú ẹ̀ rí báyìí alọ́ abojú dúdú ẹ wo ẹni kẹ ẹ lọ káàkiri kẹ ẹ wonú. bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi. àbà ẹ máa lọ ẹ máa lọ tí aya wa ni ìyàwó wa ni olórí burúkú ẹ má pẹ́ o ẹ má pẹ́ o. gbogbo nǹkan tiẹ̀ àfi bí kò máa ṣe bí ẹranko kò sí nǹkan tó mọ̀ ọ́ ṣe tó mọ orí kọ́ni tó lè kọ́ni. pẹ̀lú nǹkan tí mò ń rí sẹ́ àní ní nǹkan tí mò ń fojú ara mi rí ní méjèèjì lọ́hùn yẹn ó dàbí pé ah! tí n bá yẹ̀wò dáadáa ká ní mo láǹfààní àti yẹ̀wò ó dàbí pé àmì wà bẹ́ẹ̀. wọ́n ṣe méjèèjì lẹ́sọ̀. wọ́n yà kan sí i <laughs> àmọ́ kò wá yé mi. kí ni òtún yí ọ ń bẹ́ẹ̀. owó ọ̀rẹ́ wa mọ́tàdí mọ́tàdí ló ń jẹ ń sọ̀rọ̀ dáradára ọ̀rọ̀ tí ò wé ti gbọ́ ó dàbí pé wọ́n sàmì sí wọ́n ya kinní kan sí wọ́n ṣe lẹ́sọ̀ọ́ ó wá pọ́n ṣé kò yẹ kí wò ó jára rẹ wípé ìyàwó ẹ̀gbọ́n rẹ ń gbé súnmọ́ ọnu hmm, ó fẹ́ kó ó ti sí ọ̀lẹ̀ rẹ̀ lẹ̀ báyìí ìwọ sì mẹ́kọ̀ọ́ tiẹ̀ ó dàbí dé pẹ̀bẹ̀ ó sì mọ fọlẹ̀ túkọ̀ wò. ọ̀rẹ́ wa ṣó ah, wù ọ́ ó ti ṣó wù ọ́ ó ti lánu pàmà. <laughs> yóò kàn ṣe gbòǹgbò. yóò wá ṣe jù à. <laughs> kó ṣe gbòǹgbò. <laughs> ó fẹ́ kẹ́ ẹjọ́ wà ní kúlú sáwásáwá kẹjọ dọ́gba. sáwásáwá. kí n ti rọdí mọ́ rọdí. ó wà gbọ́dọ̀. ó sàjẹ́ ó sàjẹ́ ó sọjẹ́.

ó ṣe Tutu. ó ṣe Tutu. o ó ṣe tutù kíni ó ṣe ní ṣe tutù àwọn ètùtù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó kù ó ṣe owó tí gbàgbé ni oore pé a ṣe èrè gbàgbé hmm, níjọ́ kìíní àná tó tó tó ṣíkọ̀ tó lóore lóyìnbó àwọn ètùtù pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ hùn àwọn ni wọ́n ṣe ọ̀nà fún ọ tó fi lọ ìwọ wá ní ìwọ ò ní ṣe Tutu. ta ló ń bọ ọbẹ̀ tí ò sẹ́ẹ́ ẹ wò ó ṣé rí nǹkan tẹ́mi gbìyànjú láti sọ ni pé for now èmi ti di. di kí ni kí ló dà ọ́ lápúlé wàá gbọ́ ọkọ mi a máa gbọ́dọ̀ pé ayédáyé òyìnbó káwa máa fojú egbòdo oúnjẹ kọjá ẹ ṣé kí n sọ fún ẹ dandan lè tutù ń ṣiṣẹ́ o torí ẹlẹ́dàá mi báyìí kò ní jẹ́ kí mi fojú sunkún ọmọ. ó tú ọ ó tú ọ jẹ́ ń bọ́ dá sí i bọ́ mẹ́ ẹ sọ̀rọ̀ ńgbà àwọn bàbá tiwa tí wọn ò fọwọ́ wa gbé wa sí àwa náà ní fọwọ́ wa gbọ́mọ sí o tá a bá ń gbìyànjú àti sọ fún rèké kó dùn ká mọ̀ rántí ibi àti gérèké àbó gbọ́ tèmi ọdún yìí ló di ọdún kejìlélógún tá a ti ṣètùtù kan tá a bá sì ṣètùtù ọ̀hún báyìí báyìí báyìí ó ṣeé ṣe kó tún jẹ́ bíi ọgbọ̀n ọdún ó lé látòṣe ẹ tiẹ̀ gbọ́ bí ọba wa ni a máa ṣe lójoojúmọ́ kí ni náà gan sówó lónìí ni àbí kí ni orí ẹ búlọ́dè orí ẹ ó búlọ́dè. Ọlákúnlé Ọlákúnlé ó jóye bọ́jọ̀ bẹ́ẹ̀ lulẹ̀ nígbà àgbà pẹlẹbẹ ni ó máa fi lélẹ̀ àkọ́kọ́ náà ṣé o mọ̀ pé bàbá ẹ̀ ti dàgbà gbogbo ìtú wàhálà tó fi ń ṣe kò nẹ́mi ẹ̀ ṣọ́ ara ẹ̀ wọ ọkọ mi ẹ̀sìn ò pé káwa má ṣòro. jẹ́ aago òkun. Bàdé kí ló ṣẹlẹ̀? Alákàlàkùn ni mo lá nísìn. Díẹ̀ jẹ́ ká pò níbí. My dear, bí mo ṣe kúrò lọ́dọ̀ ọmọ mi, ọ̀dọ̀ àwọn ọmọ ni mo wà. Ọ̀dọ̀ wọn ni mo ti gbọ́ ariwo yìí tí mo fi yọjú sí nítorí pé mi náà sùn látàdùn. you are right láti sọ pé ká máa lọ owó èmi náà pé ká máa lọ àmọ́ iṣu ọ̀rọ̀ tá a bá ṣètùtù nǹkan kan lè ṣẹlẹ̀ yìí kí la mọ̀ tó lè ṣẹlẹ̀ lóòótọ́ láìwọ àtẹ̀mí ni mo ń try láti guide against so àdé choice wípé ká ní ṣe sùúrù lọ mo fọlọ́ bẹ́ẹ̀ jẹ́ ká ní sùúrù tiẹ̀ sí i immediately tó bá ti ṣe tuntun wọn tán mi ò ní dúró pé ká sun ìlú yìí we are off jọdẹ. ẹ̀rù ń bà mí o mo fẹ́ kó ṣọ́ra fún gbogbo àwọn ènìyàn tó wà lágbègbè yìí o àwọn àpẹẹrẹ tí mò ń rí ò dáa o ayé mi. mo fẹ́ kó ṣọ́ra fún gbogbo àwọn ènìyàn tó súnmọ́ ẹ nínú abúlé bóòtù àbúrò ẹ. I will, my dear. I will. Ṣorí, ṣorí, èmi àti ẹ̀ lànà láti ṣọ́ra wa. Fi èébì ojú fi èébì ò kúrò lára ẹ̀. Ojú tèmi náà kúrò lára ẹ̀. Torí ẹ̀, a ṣọ́ra wa ni. But in the meantime, jẹ́ ká sùn bá sùn tá a bá jí ọlọ́run tún ti lè fọgbọ́n mi sí wa lọ́pọ̀lọ́ ṣùgbọ́n máa dẹ. oògùn mi ah. ẹ̀rù ń bà mí. ṣé bá a ṣe wá máa wà títí dàrọ́ ládé. àdáyé ah, ọkùnrin ò tiẹ̀ lè sùn pẹ̀lú àlàáfíà ọ̀sà kékeré kan tó bọ́ sínú omi kò sọ fún látàárọ̀ títí dọjọ́ alẹ́ dìde sókè. ta ló wà ń èmi ni o. bàbá ọkọ mi mò ń wọṣọ lọ́wọ́ mò ń bọ̀ mò ń wọṣọ mò ń bọ̀. ẹ wọṣọ. ẹ. Eh mo ti gbọ́ màá dúró. Ah, ah, ah, ṣé mo sọ fún yín pé mo wọṣọ lọ́wọ́ mo ń bọ̀. ẹ mo gbọ́ mo gbọ́. kí ló tẹ já wọnú yàrá mi bẹ́ẹ̀. ṣé nǹkan mi ò máa ṣe ń ṣá. nǹkan ṣe nǹkan ṣe mí tó pọ̀ ìgbà tí mo gbọ́ pé mò ń wọṣọ lọ́wọ́ òun ló fà á tí mo fi já wọlé mo rò pé àmúṣeyà ni gbogbo èrò ọkàn mi gángan á lè wá sí ìmúṣẹ ẹ bẹ́ẹ̀ ni àtìgbà tẹ́ ẹ ti wá tẹ́ ẹ ti kọ́kọ́ dé lákọ̀ọ́kọ́ òun ni gbogbo tó wà lára yín pátá òun ló ti ń pè mí pé wàá ṣe wàá ṣe wàá ṣe wàá ṣe wàá ṣe wàá ṣe tí ìbàdàn ṣe é wọ. ṣé ẹ máa mad. mo mad mo mad. irọ́ bí ṣòlélẹ̀. ẹ wo bí nǹkan ẹ̀gbọ́n mi tèmi náà ni ah. ṣe rí inú agboolé wa bí ah, ìfẹ́ tá a ní síra wa máa pọ̀ o ah. a máa nífẹ̀ẹ́ ara wa pàápàá jùlọ. lọ́nà agboolé ti wá yìí ohun tẹ́gbọ́n bá ní àbúrò lọ́nẹ́ bẹ́ẹ̀ ni ó kú kò kú àbúrò ló ní nǹkan ẹ̀gbọ́n mi ni mo gbọ́dọ̀ tó ṣe ó ti wù mí àfi jẹ́ hmm. àfi ká hmm. o dára o ohun tó wà lẹ́yìn yóò fariwo nǹkan ẹ̀gbọ́n mi ni o àfi kí n túṣe. àfi kí yín lọ jàre kẹ́kọ̀ọ́ ah, ẹ̀kọ́ jàre. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń tu. ẹ̀kọ́ jàre. ẹ̀jẹ̀ kò jẹ́ ah! ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ má má bu. ẹ̀kọ́ ẹ̀kọ́ jàre. gbé ojú rẹ sókè kẹ́nikẹ́ni tó bá wù ẹ́ o kò fi ṣàyà ìjà àárẹ̀ ẹni tó lè kọ̀ọ̀nà ẹ̀ méjèèjì ọ̀ya. mọ́mì so ibi ìbà ilẹ̀ wa. ní ìmọ̀ wa. abẹ́rẹ́ ọ̀nkù fìyèbí tájà bá ń sinwi ó yẹ kó mojú olówó ẹ̀. orí mi máa burú ọ. ẹran bọ́ pàkúté ṣòfò. ìgbà tí wọ́n mú lágídí. adéwò ni gbogbo òṣì kan pàápàá. àbà n tó bá ṣẹlẹ̀ ní kọ́ bí mi èmi lọ ṣẹlẹ̀. wọn kò fìyè bí kan lẹ̀kùn ní sìn mú ní kan dúró kán jẹ́ kí n ṣílẹ̀kùn fún wọn mo ṣe fi fọ́ọ̀sì wọlé nìyẹn mo dẹ̀ ń dírẹ́sì lọ́wọ́. wọn kò fìyè bí òun àlóhùn ọmọ bá mi lájọṣepọ̀ wọ́n fẹ́ já mi sí o ṣọ́fẹ́ jẹ́wọ̀ ni. <laughs> oyin <laughs> èèwọ̀ kẹ̀ kì í ṣèwọ̀ ọmọ mi ò ah. jẹ́wọ̀ ṣé òótọ́ wá ṣẹlẹ̀ ni tọ̀nkúrú tọ̀ǹgà tọ̀nkúrú tọ̀ǹgà wo ọ̀jẹ̀ pariwo níwọ̀n kọ́ ọ lọ́gbọ́n níwọ̀n bá kọ́ má bàa ṣẹ̀sìn ẹ̀ ohun tó yẹ kọ́ ọ kó mọ́ra kí burú nù kó ká burú ọkọ ẹni àpò kàbò kí yóò sì irú eléyìí gbà pẹ̀lú ṣé yóò gbèrú eléyìí ta àbúrò ọkọ rẹ ò ní í ṣe ọtí fi ọtí láìgì rẹ nù ó sì kó mọ́ra lókù kó mọ́ra. <laughs> má wọrí kò sí later. àṣà tí ṣe wá kò lè bàjẹ́ o àbílà ni o. oh my god oh my god irú ìwà pálapàla wo nìyẹn ah ṣé fìyè bí mutí yó ni tó bá tiẹ̀ mutí yó ṣé kò yẹ kó mọ ibi tí ọtí máa pa òun pa ni tí fi ebi òtẹ wá dùn mí ò dálé bí kì í ṣe ti màmá tó bá gbọ́ nǹkan tí màmá ń sọ lẹ́nu wọ́n ní kémi ya tètè ya gbà fún fìyèbí wípé báwọn ṣe ń ṣe inú ìlú yìí nìyẹn. màmí ló sọ bẹ́ẹ̀. àà màmá pọ̀ fún ẹni. màmí ni kò gbà kí fìyèbí gòyè. màmí tí wàá bá fìyèbí jẹ pátápátá àwọn nọ́rọ́ ṣòkòtò nọ́rọ́ bùbá nọ́rọ́ agbádá àbàjẹ́ fún àmọ́ màá fi hàn fìyèbí pé ẹ̀gbọ́n money, mo in fact i will show him ohun tí yóò jẹ káàdì yẹtọ̀ true mi ni fìyẹ́ bí máa fi mọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún. dálì no má lọ bá mọ́ mi o torí kí n fi mọ́ mi sílẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ bátabátá tó sọ yìí ah. mi ò ní wá yanjú ẹ̀ èmi ò ní gbà. wo máìdì mi sọ fún mi wípé kó má tètè sọ ẹni tì í nísìn lọ bá wọn jọ. my dear, ìjọ tá a bá rí bíi ló yẹ kí bí wọlé jẹ́ kí n lọ oríwọ́ wà bàjẹ́ ìbọ̀lẹ̀ now jẹ́ kí n lọ. dáàbò wọn ló bá mú mi mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kó má jẹ́ ká wá sínú fíléèjì mo ah. wọ̀n ẹ i want you. òótọ́ ló sọ bet máa fi ojú fi ebi máa jẹ́ kó rí màbò èmi mo sọ bẹ́ẹ̀. Ah. ṣé ìwọ mọ̀ pé ọdẹ tó dẹ pàkúté tí ó kọ̀ tí ò da ìpẹ̀ bó lójú ṣé o mọ̀ pé òun ló fún ọmọ ẹranko òun ló fún ọlọ́gbọ́n ni hmm. òun ló kọ́ ọlọ́gbọ́n ah, ah, ìwọ ló fà á nígbà tó o ti wọlé kí ló dé tó kọ́kọ́ tilẹ̀kùn nígbà tó ah, bó o ṣe ń ṣe ìgàn ó jáfáfá ju gbogbo bó o ṣe ń ṣe ìlọ ó jáfáfá. <laughs> ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pamọ́ ọkùnrin ò tẹ̀mí fún mi ó jẹ́ kó kórí búdà sọ́hùn kórí búdà gbó kó. a kọ ìlú mi kí n má tí ọ̀lú yẹlẹ́mu kẹ́ ẹ má jọ tabla hasan o lò sí mi mọ́ tó mú nísìnyí. ọwọ́ ọwọ́ mi wọ́n ní tí yàrá bá gbé ní sanlẹ̀ kékeré máa ń gorí ẹni ni ẹ já fi ti ọ̀rọ̀ dìdìrín tó ń lọ ìsílẹ̀ ẹ̀yin méjèèjì kò sí tí o ti rí ìyàwó ẹ̀gbọ́n mi náà èmi yéjì o báwo ni wọ́n ti fẹ́ kì mọ́lẹ̀ kò lè yá mi lára bẹ́ẹ̀ ẹ rí bó ṣe sọ́ọ̀gùn fi èbí fi gbogbo léyìn lẹ̀ ah, eegun wèrè wo ló fẹ́ wà lára obìnrin bíi tọkùnrin ah, ẹni tó yẹ kó o mú kó o gbárùkù tì àtẹ̀yìn ló yẹ kó o ti wọlé kó o wọlé kanlẹ̀ jìgún sínú ẹ̀ ah, tó bá ti gà lọ́rùn lálákọ̀ọ́kọ́ báyìí kò ní lè dùn pẹ́kẹ́ ó sì mọ báṣẹ lọ ìgbà mélòó lẹ́gùn fídíò yẹn. kò lè tó kó ga lọ́rùn ẹ̀ẹ́dẹ́sọ́bìnrin eh, ló wà lè tó àwọn máa ga lọ́rùn. ẹ dákun ó tó ṣe é jùngùn ẹ fẹ́ mi lówó ẹ̀ tèmi torí èmi ò fáríyànjiyàn bíi tọ̀sẹ̀ tó kọjá ẹ dákun torí Ọlọ́run owó mi mo béèrè. kí lẹ̀ ń bá ká Ah! ẹ ṣe jẹ́ lábùkù èèyàn báyìí tó bá jẹ́ pé rò pọ̀ nbí jù báyìí lọ ṣé bẹ́ẹ̀ yẹn máa sọ́nà ni wọ́n ṣẹnu gungungun kí ni gbogbo ń tẹ́ gbé sáyà tẹ̀ ń ta kí ló wà láyà yín tẹ̀ ń ta. àwọn ìbejì. Ah! àbàṣà ìránù. ṣé ẹ rí pé lórí burúkú lárábìnrin àwọn ìbejì lẹ́yìn ta ẹni bá ti rí yín tẹ́lẹ̀ ti mọ aṣẹ́wó tẹ́ rí tẹ́ iṣẹ́ funfun funfun bí àbíkú ní ògò lẹ́yìn lẹ́ẹ̀pá ògùrọ̀ dẹ́ǹta etí kẹ wá kẹ wá bí kan kẹ wọ bẹ̀ bó jẹ́ lé bàbá bàbá arámọ́bẹ̀ yẹn ni kẹ wá síbẹ̀ káwọn èèyàn máa fún yín lówó kán máa kùn yín mọ́bẹ̀ kán máa jìyìn òṣìlẹ́kùn bá káàkiri gbogbo àbà. àwọn onírànù òṣì. eléri ìbú nìyàn yìí lẹ́jọ́ tí ń bọ̀ ọ̀rọ̀ sẹ́mi ni ìwọ fẹ́ máa fi kọ́rọ̀ sọ ìwọ tán ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bọ́ọ̀ ti tilẹ̀kùn mọ́bìnrin nulẹ̀ lọ́wọ́ sọ fẹ́mi pé kémi ò lọ gbé wu aworobo rí ẹ dàrú ọ̀rẹ́ tèmi lè má sọ̀rọ̀ olórí burúkú ni ah, ah. bẹ́ẹ̀ ṣe ṣe ń rédè èdè bí irun ọ̀dọ́ kan adìẹ ẹ já ni máa ah, máa ní sùúrù mi jọ tí bá ṣe pé ìyá wèrè àwọn awítá ìwì ẹ lanúlẹ̀ bí ẹ̀kọ́ ẹbọ bí ẹsẹ̀ bí ẹsẹ̀ ògúnfe ẹ̀ ń sí èrè ni ah ṣé nǹkan tá à ń wí tí ní orin dùn sùn lẹ́fọ̀ ọ́ ti sókè lẹ́fọ̀ ọ́ ti sókè ṣé gbogbo kìíní tẹ̀ ń pọ́nlé náà kọ́ ló ti ló ti sán kẹ̀kẹ́ tọ́mọ ti mú yìí. ọlọ́run ló mọ iye ọmọ tó ti mú bá awíta ìwé ẹ̀ sọ dáadáa kò ní dá fún yín fún tẹ́sí ṣe o. ṣé ọ̀rẹ́ tèmi náà sọ ọ̀fun ó lò sí ní. ní sùúrù bàbá ní sùúrù mi jọ ó dà ṣe bá bí bàbá yín dá ẹ wá gbowó lọ́wọ́ wa. ẹ má ba ní sùúrù wọn ẹ dákun jẹ́ n béèrè ìbéèrè kan ṣé tí n bá káwọn bèjì tí n bá kó sí wọn lẹ́nu ṣé wọn ò ní mú. ìmù ìmù. ẹ ilé rí ibú ni wọn tán ṣe sójú bí ojú ajá àbíkú ni jólókòóyòkó olòṣì kò lówó tí yóò san fún mi níṣẹ́ṣẹ́ kéèbù eléyìí ibú ni yín sì gbowó mi lọ́wọ́ rẹ̀. èmi ò fẹ́ sanwó èmi ò fẹ́ sanwó tó bá bí bàbá yìí náà wá gbowó lọ́wọ́ mi gbàná. kí ló ti tẹ̀kú kí ló ti tẹ̀kú. èmi ò ní sanwó lórí ẹmu èlò tó bá bí bàbá yìí náà wá gbowó lọ́wọ́ mi. Àjàdí Àjàdí Àjàdí àmì ẹni sùúrù Àjàdí Àjàdí àníwọ̀ náà ti dé ìwọ náà ti dé ọjà ní ọjà ní. mami ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ n tẹ́ ẹ sọ yẹn mi ò lè sọ pé ẹ ń sọ sọkúsọ bẹ́ẹ̀ n tẹ́ ẹ sọ yẹn ò dáa ah, àbúrò mi ẹ̀yin lẹ bá fi èmi jẹ́ ẹ̀yin lẹ bá jẹ́ irú pálapàla wo nìyẹn kí àbúrò mi ìyẹn mọ burúkú yẹn kó ló ń fẹ́ wọlé tọ̀ ìyàwó tèmi ah, ó dódì tí ọwọ́ mi bá tẹ̀ tí ọwọ́ mi bá tẹ̀ máa fi yé pé kíjì pa ìṣàwọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. Ọlákúnlé farabalẹ̀ jókòó. mi ò jókòó màmí ọ̀rọ̀ tó bá jẹ́ téèyàn bá láti sọ nídúró èèyàn ń fi jókòó sọ mi ò mi ò mi ò jókòó ẹ̀sọ́ tó àmì kí ló dé kò yẹ ká gbè lẹ́yìn ẹ̀. Kúnlé wọ́n ní kó o jókòó ọ̀rọ̀ jókòó lélẹ́yìí kì í ṣe tìdúró. ẹ sọ kẹ́ it's okay mo ń bọ̀ yín. kókó ọlákúnlé ọkọ mi hmm. kò sí ohun tó burú nù táàbúrò rẹ sí. what. ọ abila lọmọ. abila kí ló ń jẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni abila ti nínú agboolé tiwa yìí abila lọmọ àìgbélé rẹ ni òun ò yẹ kó mọ òru àti àṣà ìdílé wa ebi gẹ́gẹ́ bọ́ ṣe jáde ìwé mẹ́fà òun ni wọ́n ti mú ọ̀rọ̀ èkó ẹ̀kan kan lọ sí ìwálé òun ni ò yẹ Ọlákúnlé ó fẹ́ sọ ìtàn kékeré kan fún ọ tó ti ṣẹlẹ̀ ní agboolé wa yìí látayébáyé. ọkọ mi àyùbọ̀ lọ́wọ́ yẹn nù àṣẹ àṣẹ àṣẹ ẹ lọrẹ ẹ bọ ọrẹ o àṣẹ àṣẹ àṣẹ mo dẹ̀ fi Elédùmarè mo fi sìn ẹ mèrè okòdé lé o ẹ wo ẹ̀rọ ńlá báyìí lẹ máa pa <laughs> ẹ wo ẹ má wàá fojú mi sọnù kẹ ẹ tó dé lálẹ́ màá ti sún oúnjẹ dè gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ṣùgbọ́n tẹ bá ju oúnjẹ tán o ẹ ṣe ti bí o. <laughs> ayé mi tó tọ́ ó dáa tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ń tètè lọ mi ò ní fojú ẹ̀ sọnù. ń dé sìn. <laughs> ó dàbọ̀ lówó orí mi hmm. bàbá nìyẹn. bàbá ọkọ mi òun lè ti sáré bọ ògbà sanlẹ̀ báyìí. ara ah, mi ò lélẹ̀ rárá gbogbo bí mo ṣe ń bo èrò bí wọn ṣe bá ìyàwó ẹ̀gbọ́n mi lájọṣepọ̀ òun ló ń bẹ lọ́kàn mi. gbèsè ń bọ̀ ẹ̀ sódà yín lójú pẹ̀ tilẹ̀kùn kẹ́ tó wọnú lé. ẹ eh, n ò fẹ́ kó o dìde lórí ibùsùn rẹ ni n bá ní kó o fúnra rẹ lọ yẹ̀ wò mo ti ó jọ pé ìwọ fúnra rẹ ara rẹ ń bẹ lọ́nà. Ah, èwo ni ó sì ṣèbórò òdìlé ni. oya ah, oya oya oya dàdùbúlẹ̀ dàdùbúlẹ̀ dàdùbúlẹ̀ dàdùbúlẹ̀ dàdùbúlẹ̀ dàdùbúlẹ̀ sẹlẹ̀gbẹ̀ ọ̀dà báyìí. oríire ni tèmi o oríire ni tèmi bí mo bá jí lówùúrọ̀ máa gbórí mi mú oríire ni tèmi. Ah ibo wá ní lálọ́ pé ó gbà lọ tán bá ti gbogbo ilẹ̀kùn báyìí ah, kò sí aṣọ fún mi pé ó jáde o ah, ah, lálọ́ pé bólú gbà lọ. ẹ̀gbọ́n mi èmi ládìípọ̀ mo wà nù ilé o. àbúrò mi ìmọ̀ pé wọn ló wà ń bẹ̀ o. mo wà lórí ìyàwó yín lọ́wọ́ mò ń bọ̀ mo ti fẹ́ ṣe o. tọ̀ mo wá ń ta tó bá ti ṣe mọ̀ pẹ́ o. ń ṣàdéyàn ńlá rẹ̀ rán pààyàn. ẹ̀gbọ́n mi. àbúrò. ẹ̀gbọ́n mi. bóò ni. bóò ló kó. oko dùn. ó kàn jẹ́ pé ààrẹ rán pa ni. bóyá àwọn tó sì ń bá ìyàwó rẹ̀ ṣeré lé ló jẹ́ káwọn ẹ̀rọ sá fún mi lójú. ẹ̀gbọ́n mi. tí ò já dọ́là òní. ẹ̀gbọ́n mi ìyàwó yín farabalẹ̀ dáadáa. ọmọ dáadáa ni kí wàá mo fẹ́ fún ọ báyìí ìsì rẹ̀ rán pa àmọ́ òkú gbà. èmi nìkan tán ẹ tún fún mi sí kí la wà fún ara fún. ẹjọ́ mi ẹ ṣe o dúpẹ́. èmi náà yọjú sí ọ. o ti gbọ́ ẹ ṣe o. lọ́nà pé wo oúnjẹ mi dá o bí o pa mí. ẹ dùn náà mami ṣé lákìrìbù tó ní ọkùnrin tí àbúrò ẹ̀ wọlé tọ̀yàwó ẹ̀ ni àbí báwo. rárá o kì í ṣe lákìrìbọ̀tò ara rẹ̀ pé ṣáúṣáú bí wọ́n ti ń ṣe ń dìlé bàbá rẹ̀ nù kódà ọ̀sẹ̀ sí mi gan tọ̀wé. ẹyin. gẹ́rẹ́ bí wọ́n ti gbé mi yàwó tọkọ mi gbé mi yàwó ló sí mi. abọ́kọ mi. àbíkẹ́ o. a kó àtàárọ̀. owó ọ̀lẹ́. a kó òní. ẹ lọ́ra. káàbọ̀. owó. ọ̀lẹ́. ẹ ṣeun. àbíkẹ́ àwọn ṣé a mọ̀ parọ́ ó di ẹrú o ah, ah, ó di nǹkan bẹ́ẹ̀ ó di iwájú ó tún di sẹ́yìn ah, ẹrù ipò àbíkẹ́ ó di nǹkan ara. ṣé ẹ gbádùn ṣé sára yín ya ara mi ya, ẹ̀yìn wo wo. ara mi ya. kódà bó tó dápé pẹ̀lú ṣẹ̀yìn ṣe mọ́ parọ́ fún ọ ṣe ń tú fún ọ ti ń bẹ lọ́kàn mi fún ọ sórí látìgbà tó ti wọnú agboolé wa ìwá ni mo ló ti wù mí lọ́kàn ni mo ti ní lérò pé sẹ́ àní wọ́n bọ̀ ọ̀sùn. ṣéyìn ṣe pé nǹkan mi ń bẹ lọ́rọ̀ yín ah. sára yín yá orí yín ò pé o ah. nígbà tẹ́mi ti wọnú ilé yín lẹ́sìn ní ni pé ẹ̀ bá ń nájọṣepọ̀ ah, orí yín ti burú orí yín burú bí eégún ti ń léwèrè kò sì sí ẹjọ́ lọ́wọ́ yẹn mi tí mo dúró tí ń bá yín rojọ́ ni kò sí. àbí àbíkẹ́ àbíkẹ́ ṣé orí gbogbo tí mò ń bọ̀ sọ yìí kékeré kọjá títún kọjá títún kọjá. kò sẹjọ́ lọ́wọ́ yín. àbí àbíkẹ́. mo ní kẹ́kọ̀ọ́ lè kúrò fún mi. mo mọ ohun tí ì ṣe fún yín ṣé ẹ lórí yín ọ̀pẹ ni ìjọ yín lójú èyí olórí burúkú jásìjásì. àbíkẹ́ ẹ kò sí yọnu nígbà wọn bá délé ṣebí wọn tún fọ fún ọ wọn jẹ ọmọ pé ìtọ́lẹ̀tọ̀ ni mo ni mo bọ́ sọ ní àyè kò sí bá kí ló gbé gan tó kí ló kí ló kí ló gbé tó ń gbé kí ló gbé àyà sí ẹ tó dìjú tó tó dìjú báyìí lọ́gán sáyà ń ó tu wọ́n gbàrà tu ni kí ni kí ni kí ni ti jọ lójú kò kò tiẹ̀ sí wàhálà ọ bá mi bẹ̀ lákọ bí ìbọn kò sí wàhálà kí ló gbé tó ń gbé yóò sì jọ sojú èmi àti. gbogbo gbogbo gbogbo ènìyàn ìjọ ìyọkọ mi ìyọkọ mi má gbà mí o mi má rírú eléyìí ọlọ́pàá ìjànú Àjàní mà ni Àjàní ló pàdé mi lọ́nà oko ló bá ní ti pa dọ̀dọ̀ ń gbọ́dọ̀ mẹ́yìn mi lọlẹ̀ owó máa ń lájọṣepọ̀. sẹ́yìn Àjàní náà. mo bá sá bẹ́ẹ̀ ni. ó wá sá kí ló sá fún bàbá ọkọ mi ni ìdíra ní sá fún. o bá ti mọ̀ sáà bó ti hùn ohun ẹlẹ́dàá rẹ̀ nù. Ah! wo bí kó o ya mọ bó ti lọ bá a sórí bó ti hùn ohun ẹlẹ́dàá rẹ̀ nù. orí mi ò. àtàbí tó bá a bọ̀ ní ẹ bàbá kọ mi Àjàní à ah, orí mi gbà mí o lórí má jẹ ah. ìṣìlẹyà etí wo ni bá ní gbọ́rú eléyìí. sọ́ọ̀rì lágboolé wa ń bí àbílà làwọn ọmọ tiwa nínú <laughs> abúlé wa ni <laughs> kí ni wàá ń ṣe ọ. Ah, eh, irú kí leléyìí. Ah, ẹ dúró ṣé ẹ sáwọn olè tó àbúrò dáadé ṣá. Hmm. ìwọ lè tọ́ kí ni ah. kí n mọ fẹ́ sí i ṣé òrùta torí ọmọ dá òrùta torí ẹrú dá àwa torí ọmọ parẹ́ kọ́ mo ti dá sẹ̀wọ́nú lé wọn mo ti dá wọ́ ọ wọn ò lè jáde mọ́ dandan ni wọ́n sì. ẹ ẹ mami ṣé ẹ wà ẹ ṣe. àmọ́ sí. oh that's rubbish. kódà mo lóyún. ẹ ẹ lóyún ẹ bẹ̀ tó yún yẹn bàjẹ́. oyún ìbàjẹ́ ìdílé wọn a máa fi bímọ ni mo fi bímọ mo fi bí. Ah, mm. yẹn bàjẹ́ ọmọ náà wà dà. ìwọ náà nù. No ìwà ọmọ bíbí. yéé èmi mami ọba àlè ni mí nìyẹn ọba àlè ni mí nìyẹn o ọba àlè ni mí. o sọ máa le. o sọ máa le ọmọ agboolé yìí ni ọ ẹ bá burú bàbá rẹ ni àbílà lọmọ. mami ẹ stop it. mami ẹ dákẹ́ ẹ stop this useless Abila stuff. <laughs> ṣe wàá fi gbọ́ o ó máa stop lórí tèmi èmi máa stop gbogbo nonsense àbílà yìí torí mi ò ní gbà fi èbí or whatever he called himself tàbí anybody nínú ìdílé yìí láti wọlé tọ̀ ìyàwó tèmi àṣàyàn láti stop lórí tèmi èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹlẹ́dàá mi ò ní jó stop lórí tiẹ̀ àbíkọ́ dákun kọ́ ní jẹ́ stop kò lè stop o lórí tiẹ̀ o ẹlẹgbẹ́ nìkẹ́ ẹni tí ó kò bá ní wá ẹlẹ́ tábò kí fi èmi kọ́rè wọlé tọ́ ìyàwó rẹ̀ kọ́ sí tọ́lẹ́sì òtítí. in fact mo dára mi lẹ́bi mo ṣe tẹ̀lé wá sínú fúlẹ́jì láti jọ́ tí wọ́n ti bí mi mi gbọ́ gbogbo wá àwọn nǹkan báyìí rí ayé mi ò ẹlẹ́dàá mi ò tẹ̀ ní jẹ́. mi sílẹ̀ kí n jẹ́ kí talùbọ̀ kó wọ̀ á èmi máa wá gbà kí àbúrò mi kó gorí ẹ pẹ̀lú ìfẹ́ tí àjọ ní wa kò ní ṣẹlẹ̀ láyé láyé mo fi ń dẹ lójú pé kò ní ṣẹlẹ̀ èmi ni mo bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ oyin mi jẹ́ ká lọ jẹun. mi jẹun tó bá lò jẹun nísìn kí ló wá fẹ́ ká ṣe báyìí. di àyíkó ni mo fẹ́ lọ mo fẹ́ padà sí èkó. èkó ah. ṣòro ayé tá a wà yìí ó ti da iye ọ̀làjú ṣòro tó bá jẹ́ kó ló wà máa ti fi àwọn nǹkan kan hàn ẹ́ wá ti mọ̀ bó ṣe ń lo laptop wọ́n ń pè nǹkan kan ní laptop wá ti mọ̀ bó ṣe ń lò ó ah, ó dàbí pé bíi tutù díẹ̀ sórí wá ti mọ̀ bó ṣe ń lo laptop àtàwọn ohun kan bẹ́ẹ̀ yẹn ṣọ́rọ̀ mi yẹ ṣórí pàtàkì ohun tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ò ní wípé ṣórí eh, ọlọ́run kò ṣe dáadáa fún wa àwọn aráàlú ṣì wà ní òkùnkùn ó wà ní òkùnkùn sórí gbogbo ti àbìlà eh, eh, nǹkan nǹkan tó ń sọ yẹn bí ẹni wà ní òkùnkùn ni tí èèyàn bá dẹ̀ wà nù mọ́lẹ̀ ó ti yẹ kí n mú ẹ lọ sẹ́kọ̀ọ́ tipẹ́ tí ó bá jẹ́ pé o dẹ́kọ̀ọ́ mo mú ẹ lọ sẹ́kọ̀ọ́ wà rí i pé gbogbo nǹkan yẹn á ti yí ẹ bẹ́ẹ̀ lọ. Eh, ohun tó ṣẹlẹ̀ ni pé iná mọ̀nàmọ́ná yẹn wọ́n ti gbìyànjú láti gbé wá sí inú abúlé tẹ́lẹ̀ àmọ́ àwọn tó dẹ̀ di lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀ kò tẹ̀ sí ìtarí mọ́ bẹ́ẹ̀. you see iná mọ̀nàmọ́ná ti àwọn ìjọba kọ́ ni mò ń sọ sórí téèyàn bá wà ní òkùnkùn ọ̀làjú ti délé ayé nìsín débi wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ gbogbo ohun tẹ́ ń ṣe yìí ok ìwọ náà wò ó kí wọ́n níyàwó kó jẹ́ òòlù kọ́kọ́ níyàwó kémi wàá máa sọ pé mo fẹ́ bá yàwó ẹ̀ lájọṣepọ̀ ṣé nǹkan tó ṣe é gbọ́ létí mi. ó ṣe é gbọ́ ó ṣe é gbọ́ ó ṣe é gbọ́ kò sóhun tó burú ń o lè gbà kí n bá yàwó tiẹ̀. dáadáa bẹ́yìn náà ṣe máa gbà pé kí n bá yàwó yín sùn. ẹ wo èmi ò ní gbà ẹ wo ní sùúrù jẹ́ sọ tí mo ní sọ èmi ò ní gbà. bọ̀dá mi o lè bá yàwó tèmi lò pọ̀. bọ̀dá mi bọ̀dá mi bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ màá rún yín. ọ lè rún ọ lè rún màá rún tèmi. ẹ wo bí màá gún ìyàwó yín o tí n bá rún ìyàwó yín lójú yín màá bá ìyàwó yín lájọṣepọ̀ yìí. Tíyèbí stop this nonsense kì í ṣe ìyàwó tèmi ọ oh, wẹ ọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò ni mò ń rò tiẹ̀ o. èmi á ti dín ìpẹ́lẹ̀ mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ o. mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀. lẹ́mi ìwọ nínú abúlé ìwọ mo ní ìwọ mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sábúrò ìwà tó máa lu epa ìwọ àtàlù mo ní máa lu epa. lakunle lakule, lakule, lakule, lakule, lakule, lakule, ló ń ṣe lé kí ló ń ṣe máa lọ máa lọ máa lọ máa lọ lakule, ìwọ lakule, ìwọ lakule, lakule, lakule, lakule, ṣé kò jù bẹ́ẹ̀ lọ ah. kò jù bẹ́ẹ̀ lọ. ọmọ àbọ̀ ṣé kò sórí tó kò sá jù bẹ́ẹ̀ lọ. Ah. Ah! èmi jókòó báyìí ah! wò bí inú burúkú ni bí ẹ. Ah! ẹ wo bàbá kò sí wàhálà nígbà tí n bá kó ìyàwó àti ọmọ kúrò nílùú yìí ojú everybody àmọ́. ẹ wọ má dánwò ìdálù òṣèlú eégún ló ń gbowó òde ìlú kan atọ́kùn ló ń gbà tìlú mi sórí àṣà tá à ń sọ̀rọ̀ nǹkan yìí kó tó bí àwa kó tó bí bàbá ńlá bàbá wa ló ti wà ńlẹ̀ àárín kankan ṣe sí ó tẹ́yìn náà tún máa sọ̀rí ó tẹ́yìn náà sọ̀rí ẹ̀yin náà support idea yìí idea burúkú yìí ẹ support ẹ̀. wo bí wo bí wo bí wo bí ìlú mi rè ibi tí ẹ forí mi sọlẹ̀ sí mi àṣà tá à ń sọ yìí mo bá a mọlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu ni. ẹ̀bẹ̀ bàbá ṣẹ́ni kò ní dáa kéèyàn ṣe nǹkan tó máa lòdì sófin Ọlọ́run. kò lákú lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọ́là ewé ló kọ́là sára ẹ̀kọ́ ohun ènìyàn lòun ló dùbà rè. jẹ́ kí n sọ kankan fún ẹ níwọ̀n ọgbà tí ó ti wu àbúrò ẹ láti bá ìyàwó ẹ ní àjọṣepọ̀ ó léwu fún ẹ láti má jẹ́ kó ṣe é ìyẹn làkọ́kọ́ ó léwu fún ẹ láti kúrò ní ìlú pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ ah. láì parí àwọn ètùtù pàápàá jùlọ kí àbúrò ẹ kó bá ìyàwó ẹ lájọṣepọ̀ wòó lákúnlé inú agboolé wa àbílà ni. Hmm. àbílà àbílà àbílà náà láti ń bọ̀ látijọ́ yìí. Abila, yẹn àbílà yẹn náà lè fẹ́ fi báyé jẹ́. ok lakunle o ò tí sọ̀tọ̀ fún ẹ. ìjọ wo làbúrò ẹ máa ṣe. alájọṣepọ̀ hmm. mi ò ní gbà gbogbo ohun tó bá gbà ni màá fún because gbogbo bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ nínú ilé yẹn mo ti rí i pé ohun yìí ti ń le mo dẹ̀ mọ̀ yín tínú bá ti ń bí yín tó ẹ take it easy. ta ló máa ṣe tinú òní bí ta ló máa ṣe tinú òní bí this situation is so absurd kò make sense now ah you can imagine ṣe nǹkan tó ń ṣe ṣó make sense ṣó make sense kí irú àbúrò tèmi ah. ọmọ burúkú ọmọ játijàti yẹn tó fẹ́ kú sínú abúlé ah tí o tí o mà ṣe àti ṣe tó bá modern world lọ tó wá fẹ́ gorí ìyàwó tèmi mi ò tiẹ̀ lè imagine ẹ̀ no I won't just say that. ẹ̀gbọ́n ẹ bá gbàgbé pé ọmọ inú ìlú lèmi náà kò sí anything tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí tí kò yé mi ṣùgbọ́n ẹ máa ní sùúrù gidi gan ni ṣe ti gbọ́ hmm. ẹ má fi wàdùwàdù ẹ má fi mú ọ̀rọ̀ yìí rárá ọlọ́run ní jẹ́ ká kanjú kú o. Ah, eh, eh, ṣùgbọ́n ohun tí wọ́n fi ń dè mí mọ́lẹ̀ nìyẹn ṣé mi ráyè gbogbo nọ́sẹ̀nsì má ti má àwọn má ti lọ. mo sọ fún un mo sọ fún un. my dear it's okay. ẹ ẹ̀gbọ́n ẹ jẹ́ ká all right ìyá ìyá àtàwọn ọmọ nǹkan bẹ. Ah, a dúpẹ́ lọ́wọ́ lọ. all right ẹ máa rí ẹ. ok ẹ jẹ́ ká later. all right. Careful, eh? yeah. all right. ẹ ẹni àwa lọ ọ̀nà là ẹ mo ti ní máa rí yín lẹ́yìn náà tẹ́lẹ̀ ó wá dùn mọ́ mi ní mo ṣe pàdé yín méjèèjì ẹ ẹ wo ọ̀rẹ́ yín ẹ bá ọ̀rẹ́ yín sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ bá sọ tọ̀rọ̀ ah yá mi láṣọ yá mi lówó ni mo gbọ́ èwo tún ni yá mi lóbìnrin yẹn mi ò gbọ́ rí nílẹ̀ Yorùbá. ẹ jọ ẹ kí ni fìyèbí gangan ṣe kí ló ṣe. Ah, ẹ fẹ́ mọ ohun tó ṣe fìyèbí fẹ́ commit abomination yes ṣé ó dáa kí irú fìyèbí lòun fẹ́ bá ìyàwó tèmi la. ẹ má bínú bàbá ẹ má bínú ẹ kí ni ìtumọ̀ àbomísàn. o o o ok kò yé yín. o nílẹ̀ yorùbá àwọn nǹkan kan wà tó jẹ́ pé téèyàn bá ṣe èèwọ̀ ló jẹ́ èèwọ̀ ni fìyèbí ó lòun fẹ́ bá ìyàwó tèmi la. hello hello there yes kilo ló ah mumbo right away mumbo right away Eh, mumbo, mumbo, mumbo, mo ń bọ̀ mo ń bọ̀ ní sùúrù mo ń wo nǹkan tí mo fẹ́ sọ mo ti sọ yẹn o mo ti sọ o tí mo fẹ́ o nǹkan tí mo fẹ́ sọ mo ti sọ mo yẹn ẹ lọ bá sọ̀rọ̀ ah. ẹ lọ bá rẹ̀ sọ̀rọ̀. ẹ tiẹ̀ ní ẹ ní sílàsì lè fi fẹ́ràn Ṣàngó ní ti agídí ti agídí ní tipátipá wọn lámì. ní gbogbo tó bá gbà tá a fi fún yóò jí ọlọ́run ṣe ń sá àbọ̀ òrìṣẹ́ ọlọ́run ọlọ́run mọ̀ kú sẹ́ o àṣẹ àṣẹ àṣẹbọ̀dá náà fi lè. èmi ó mà ṣe o. ẹnikẹ́ni. ẹ̀yin náà ni mò ń dúró dè. ara ti balẹ̀ báyìí. <laughs> Ah! téèyàn bá rí ohun tó dùn tí ò bá fi banu kò yàtọ̀ sí pé kéèyàn pàdánù ìjọba ọ̀run nìkẹ́ni kí lè gẹ́rù yín ṣe ó ti tóbi jù ọ̀rẹ́ ẹ́ mi ò rí ibi tí ọkùnrin mi ì rí ibi tọkùnrin ti ní kébé ọkùnrin mélòó ló ní kébé tó mèrè ṣe gbogbo ohun tó yẹ kó fi wà wájú ló ti ju sẹ́yìn mo mèrè ṣe jù mo mọ̀ ọ́ ṣe bàjẹ́ àti wípé orò ìdílé bá wà ní tí ó bá ti wù mí lọ́kùn dandan ni kí n ṣe ojú mi tí mo ní bó ṣe tóbi ńláńlá tó máa wá rí gbogbo nǹkan tó dùn yìí bá wá ní pé mi ò ní fẹ́ ló bá hmm? kò ṣeé ṣe. Hmm? Sara àrùn àṣẹ lẹ́sọ̀lẹ́sọ̀. má jẹ́ kó dùn mí hmm, má jẹ́ kó dùn mí o. ọlọ́run má jẹ́. Mummy, what is the meaning of ọlọ́run má jẹ́? My dear, mo kò sí kankan. Adé ti wà ń tà, ó ní kí n mọ. Wo bá mi sọ fún Adé pé mi sí ní mọ̀ọ́dù. Adìyẹ mi, èyí tí mo rà lọ́sàn ọjọ́ kan, èmi kò mọ̀ pé. Wait, wait, wait, wait. Seriously, mo really like ẹ gan ni pé one, you are very very funny but ṣó kí n gbórin gidi kankan ni. bí orin wo ni. bí orin bàdó. bàdó mhm. ta ló ń jẹ́ bàdó. ó fẹ́ mọ bàdó ó fẹ́ mọ ó fẹ́ mọ orin tó máa ń kọ ó fẹ́ mọ. jẹ fún ẹlẹ́yọ̀ kan. kò ní í dáa fún àwọn ṣẹ́pù sí o tọ́lọ́wọ̀ ìyàwó ló ẹ̀pù mi o kí ni mo yá lọ́wọ́ yín gan kí lẹ́pù mi o ọ̀gá nìyá múdà ọ̀gá adé fi lẹ́fun mi o. èló máa ṣe wí kí ló dé Bùsọ́lá àjà kí ló dé ah, ìpè pàjáwìrì ló pè mí kí ló ṣẹlẹ̀. jẹ́ oyá máa lọ ṣeré ń ta. jìfìlìdì nígà ee wọ́s ó bá ọ bọ́ wèrè ló bá dé. mọ́mí nípa àwọn òbá mọ́ wípé káwa máa ṣeré tiwa lọ. ṣé kìí ṣe pé mọ́mí ń bínú? wọn ò bínú jọ fún mi lórí mi sí tó. Hmm? Eh. ó fẹ́ gbọ́ sí i eh. bọ́kí tó fún ẹ sí wàá sanwó ni o. àyà kí ló ṣẹlẹ̀. o ò lè bẹ̀lẹ́fẹ̀ pé ibi tí mo jókòó sí ni mo ti ń ìmájì pé fi ibi ó wá bá mi lájọṣepọ̀. Ah! ọlọ́run má jẹ́ ah, my dear ó mọ̀ mí ó mọ̀ pé èmi ọlákúnlé ò ní gbà kọkùnrin mi ìgòrí ẹ̀ láyé ó dayé àtúnwá eh, not even my blood brother mi ò lè gbarú ẹ̀ láyé àmú kankan wà ní sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ti gba sùúrù o because a gbọ́dọ̀ ṣe sùúrù ká lè ká lè mú bá a ṣe máa yọ nínú àìmọ̀. ìgbà wo ni sùúrù ìfẹ́ dópin ti à. sórí ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé mo máa rí ṣùpọ̀ mo ti lọ rí ṣùpọ̀ ṣùgbọ́n ti promise pé o máa bá wa kó àwọn ọmọ wa o máa drive wọn lọ sẹ́kọ̀ọ́ so kò need kábúrò ẹ̀ kankan tiẹ̀ wá mọ́. àwa wá ń kọ ìgbà wo làwa fẹ́ lọ. <laughs> tiwa ò lè àgbàlagbà wa alátiṣe wa ló máa máa ti ṣe ara ẹ ṣe. a kò gbọdọ̀ pẹ́ jù o. mo mọ bẹ́ẹ̀. àdì a kò gbọdọ̀ pẹ́. I know I know see I know I know. bá kógun ọdún láyé. ẹran ògún ni kò sí bó ṣe lè wò kó rí kọ́ gbé gegele lórí gegele wọ́n sọ kalẹ̀ ni kò sí bó ṣe wù kó fẹ́ rí màá rún. wọ́n fi ibi má darẹ̀ láàmú. ìyàwó ẹ̀gbọ́n mi màá rún. má darẹ̀ láàmú èmi àtàjàdí àti ìṣe ètò kan sílẹ̀ táàtì ẹ̀fẹ̀ yẹn kí wọ́n fúnra ẹ̀ mọ̀ bó ṣe wà yín èṣù tó bá ti ní ìyẹn oníjẹun tó máa múyàn lọ́wọ́ dání báyìí tí wọ́n bá dánú oúnjẹ tiẹ̀ oúnjẹ kò léèwọ̀ Eh. ọgbọ́n wo lè ní. Eh. tí ẹ fi gbogbo ọgbọ́n tẹ ẹ bá dálẹ̀ ọgbọ́n wo ni. Eh. èmi fúnra ra mi hmm, èmi tí mò ń ṣe tẹni ẹlẹ́ni ó ní tèmi á wá ṣòro ṣe kó sí bó ṣe wù kó rí. kó tiẹ̀ lè ṣòro ṣe. á jìn gidi. á ṣe gbùwà. á ṣe jùm. tí ọkọ lọ́la hàn hàn hàn ah, hàn. Ah, ah. má jẹ́ ọkọ lẹ́mi níta ni. Yes, how are you, kids? Um, Ajé, thank you very much. Um, kids, báwo ni àwọn báàgì yín kọ́? Ó ti wà ní mọ́tò. Oya, mọ́tò. No, kìí ṣe pé ẹ ti kó wọn lọ́wọ́? No, don't worry, Ajé, no problem. Ọ̀ya, ẹ wọ ní mọ́tò. Kí ló ṣe wọ́n? No, no, no, no problem. Ṣé o tí mò ń rí ni mò ń rí? Ah, ah. Ní kí ni? Ṣé kìí ṣe pé kìí ṣe pé wọ́n dọ́gbọ́n fẹ́ sálọ? Sálọ ọ̀bùn ṣé olùgbà àwọn ọmọ ìlú wa ló ń wọ. wọrí ajé no problem. àmọ́ ìyàwó rẹ̀ ni ò gbọ́dọ̀ lọ. ládìlé kò yé ṣé kìí ṣe pé wọ́n ń sá eh. eh. ah. kó wọ lọ. Eh. Mm. ìyá kúnlẹ̀. Ah, ah fiebi fiebi. skin. kò sí ìbọn gbádùn eré àwọn ọmọ mi ó ti ó ti. Ah, àdàgbà jẹ́ ráìfù. mami ah, ah, ẹ wá ẹ wo ẹ wo ẹ wo bí ẹ ń gbèsù láyé o ẹ ti ń rèsù lọ́wọ́ o mo wà ń ta ni mo rí ẹ̀gbọ́n mi tó kó àwọn ọmọ sínú mọ́tò mi ò sì ṣàkíyèsí pé ìyàwó wọn wà lé ṣé kìí ṣe pé wọ́n ti ń kó gbogbo wọn lọ sẹ́kọ̀ọ́ tí mi ò sì ti ṣe nǹkan tó yẹ kí n ṣe o tẹ̀ sí bọ́rọ̀ gidi ni ó mẹ́nu bà. gbogbo eléyìí tí mo sọ lẹ́yìn òkè sọ̀rọ̀ gidi. ìsọ̀rọ̀ gidi kọ́ ọ tó lè máa gbójú egbe bẹ́ẹ̀ ọ́ bí mi ni yìí sì ṣàlàyé fún ọ. ẹ̀gbọ́n rẹ̀ ti ń kọ́mọ rẹ̀ èkó ń kọ́mọ rẹ̀ èkó nítorí sùkúù wọn àfi wọ́n máa bá agbé lábúlé mi lóde wọn ò ní ilé sùkúù sùkúù ni wọ́n ń lọ sọwárí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tọ́wá wíwù àhà ń bẹ́ńlẹ̀ òun ọ̀lọ́ ṣé ẹ bọ́ pé orí wọn sọ̀rí ìyàwó rẹ̀ nínú nínú ọkọ̀ tí ń gbé lọ ni ọ̀rí ìyàwó rẹ̀ ilé náà wẹ̀ ẹ̀ fi èbí kí ni èsì ọ̀ ebi kò fara rẹ̀ balẹ̀ ṣé bó sọ pé òun ọ̀dẹ. kò ṣe wù mí nígbà tó ṣe pé ojú mi fọ́ nádúró gbogbo tí mo rí òun ah, kíkiní mi mọ́ babẹ̀ ah, kò gbé ò lè ṣe o. ìwò ti wọ́n ọ sì ti wọ́n ẹlẹ́dàá rẹ̀ tó ti wọ́n òun ṣiṣẹ́ ni rú ló fọkàn rẹ balẹ̀. ẹ wo bí màámi fúngbà wo dìgbà wo lásìkò wo lọ́jọ́ wo ẹ̀gbọ́n ti ń fi kíní ìfalẹ̀ jù bọ́dà mi fi ń falẹ̀ jù ẹ jẹ́ ṣe nǹkan tá a fẹ́ ṣe. ẹ kí ni ìsìn ọ tó ṣe bí ọmọdé tó ṣe bí ọmọ èké ṣé mo gbówó àwọn àgbà wọn ni àwọn abáfẹ́lẹ̀ mú kí gun ni gun ìwọ lọ ní nǹkan rẹ ń tọ́ ṣe títí dọ́gbọ́gbó tọ́ a máa ṣe gbé egin ni ẹ bá bá oge àyà mi sì ti já ń pè mí bí ẹni tí dákú. ẹ tètè bá wọn sọ ẹ tètè jẹ ká ṣe ohun tá a fẹ́ ṣe bá àti ẹ̀jẹ̀ dọ́jọ́ ogbó ìta bá mẹ́nu bá ń bẹ̀ náà àti mú tójú wa kúrò ń bẹ̀ nù. Ah! ọtí ṣe tán kó rà balẹ̀ ó yé yá mi oje yá mi obì tí mo ń tò nù lé. Ah, èmi ti kúrò ní eh, títí next week máa padà wá eh, ok ó dàbọ̀. Ah, ẹ ká sàn. Ah. mẹ́ta ló bàjẹ́ lórí táàpù yẹn wa àdèmánì mẹ́ta ló láti fi lè replace ẹ̀ wa. ọ̀dà mo ti gbọ́ ọ àmọ́ tẹ́ bá wo gbogbo lẹ́yìn sí àǹtí mi àtọkọ everybody wọn sí inú ilé wọ́n ti travel àmọ́ títí ọ̀la tó bá dé màá ṣàlàyé gbogbo tẹ̀ sọ màá ṣàlàyé fún un. ẹ ti gbọ́ yes ma all right ẹ take care. yes ma. hello àǹtí mi wọ́n ti ń ká ọmọ yín bọ̀ ẹ̀yin ńkọ́ ẹ̀ẹ́n ok ṣé kò sí problem ṣá ẹ ṣá bàbá ara nǹkan bọ̀ ọ̀rẹ́ mà ó dàbọ̀. àbúrò mi yóò tún dẹ ní gbogbo wa. Yeah ṣe rí àwọn àṣà ayé àtijọ́ táwọn parents wa ṣe ń lò yẹn kò yẹ káwa tún bá wọn lò ó ẹbọ rẹ yín sọ̀rọ̀ gbogbo kàtìkàtì tó ń ṣe yìí ò lọbì kan bọ̀ kí wọ́n yí oríṣiríṣi nọ́sẹ̀sì tó wọ̀ lára bí aṣọ. bọ́dà ẹ kẹ́sì mọ́ wo àti bá a sọ èyí tí sòótọ́ ọ̀rọ̀ o. òkojú ọ̀rọ̀ báyìí àti bá a sọ kódà ọ̀rọ̀ náà sì ti wọlé tí ìdínú tá a ṣe ní ká fẹnu sí i kábẹ́yìn dénúdénú kẹ́ ẹ má bínú ẹ dákun. Eh, ok ìgbà tẹ bá sọ kí ló wàá sọ. Eh, eh, kí ló tún fẹ́ sọ ah, gbogbo bá a ṣe bá a sọ pátápátá báyìí ó gbọ́ ni tó ẹ̀ ló jẹ́ káwa wá wá láti wá sọ fún ìgbé kẹjọ ẹ bá a foríjì ẹ bá a foríjì. ẹ dákun ẹ má bínú. ẹ jọ ẹ ok níbo ló náà wà wà báyìí. Ah, ìgbé àfẹwé ẹ mọ̀ pé wà dìdìrín wà wèrè tí ń wù káàkiri ojú ní ń ìdínú tí ó ṣe lè wá bíi àníkó farasin kóbì kan káwọ lọ pàdé rẹ̀ nílé ẹmu tó náà bá sì ṣe tán yóò wá bá wa nílé ẹmu dákun ẹ má bínú ipa fẹ́ gbé yín dìde láti jọ lọ ilé ẹmu ẹ má bínú ẹ òun wà pàdé wa bẹ. èmi bẹ́ẹ̀ni. ilé ẹmu. ẹ ẹ dúró ẹmu tẹ lè ṣe tó lè dùn mọ́ mi nù ẹ lọ sí ilé ẹmu yẹn kẹ́ lọ pé wá bí kó wá bá mi bí èmi lè gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ni òótọ́ lẹ sọ àgbà náà lọ ló máa ń gbà ẹ̀yin náà lè máa ẹ̀yin náà lè máa tẹ̀lé wa lọ ẹ jọ ẹ tiẹ̀ bá a fi ṣe pé àwa náà bá yín sọ̀rọ̀ ẹ̀yin náà dẹ́ gbọ́. ẹ dákun torí ọlọ́run mọ̀ bínú sí a ẹ dákun kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò jẹ́ sẹ́mọ orú ẹ̀ sọ̀rọ̀ mọ́ mọ́ bínú. ok bẹ́ẹ̀ ni mo ń bọ̀. Ah, ẹ ṣe ẹ ṣe ọlọ́run apọ̀ yín lé ẹ ṣe. ẹ ṣe ẹ ṣe wọn ẹ ṣe. <laughs> ṣèkàn kò mí ò sí tó ṣèkàn kóra rẹ ni <laughs> ẹ máa jáyé lọ́n ti ń jẹ ah. ó rí i pé ń ṣe ní ń ṣe sí. ó ń lọ dùn. ẹ dúró náà ó jàre ìyẹlẹ mu ẹ gbọ́dọ̀ ṣé kò yẹ kí n fi èbìtì dé látẹkàn <laughs> òótọ́ ni yẹ kó ti dé ṣùgbọ́n ẹ parọ́ ti ẹ tì ẹ pátì sẹ́gbẹ́ kan ngbò báyà yóò bá ń bẹ jẹ́ mọ́ da nǹkan sáyà lọ. àbí gíga ju mọ́ sàn. mi ò mú un mọ́ ó ti tó báyìí <laughs> kí n mú díẹ̀ sí ah, ah. Ah. ẹ mélòó lẹ tí ì mú. fàájì wa la ti ṣe bẹ́ẹ̀ mú fún wọn. ẹ wo okun. bùrọ̀dà ọ̀fẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni mà náà dà èmi lè mọ ojú wẹ̀ láàárọ̀. mi ti wẹ̀ láwẹ̀ mi ṣe fẹ́ lọ́wọ́ yín sí i. dàbẹ̀ ẹ ṣe èmi wá fẹ́ sáré débì kan tán bá béèrè mi ni mo yá yọjú sọ̀rọ̀ mi màá tó dé lẹ́ ìwé olú o. tẹ́rí ah. ẹ mú wa yín òun là ń pè ní ṣèkànkò mi kò tún ṣèkànkò ra rẹ kájọ mọ́ fún lọ. tẹ́rẹ̀ yẹn wọ̀ eh, eh, lọ kókè ẹmu jáde tó jókòó bí ejò onífà. mami mami. mami ibo níyàwó bọ̀dá mi wá lè gbà lọ báyìí torí ọlọ. fi ebi fi ebi. ẹ fi ebi. kí ni. láàárọ̀ yìí nígbà tèmi bọ̀ mo pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀ ń di ẹmu. orí wọn ń di ẹmu ẹ kí wàá ní tèmi. mo rò kó mo rò kó rí rẹ fẹ́ burú mo rò kó rí ẹ dàrú kó wájú mi kó ṣù kó kórí burúkú kò mí. mami mami. Ah. Hey. Hmm. kò ní wọ̀ o kò n bọ́lẹ̀ gbà ló máa nù. ẹbí ní ìsìn mọ jáde mo rọ̀dọ̀ yá àṣàdì mo rè gbàṣọ fún. aṣọ wo lẹ lọ gbé fún sọ̀rọ̀ aṣọ ni tó wà nílẹ̀ yìí ẹ wo kò sí àwọn ẹ̀gbọ́n mi mọ́nu lé o kò síbi tí mi ò tí ì wá dénú gbogbo inú lé mi ò rí o. ẹ kí ni mò ń sì ọ bí ti ń wò mọ ọ ní sùúrù kan rí ibo ni ó lọ kò sì tí ì wákàtí kan lọ ni mo pàdé rẹ̀ nbí tó gbómi dání owó òwúrẹ́ rẹ̀ irun rẹ̀ mi fi lọ. lọ́wọ́ ẹ̀ ń bo kò síbi tí mi sì wádé kódà ìbalùwẹ̀ tẹ̀ ń sọ pé ó ti lọ́wọ́ yìí mo ti wádé bẹ̀ mi ò rí. o sì ti wọnú yàrá rẹ̀ gbogbo nú yàrá mo ti wò. wọn kò níbi ó rè gàre ah, kò síbi ó rè. ẹ wo bí ìyàwó ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ kó òun lé yìí o ẹ mọ̀ kí kò gbọ́dọ̀ kó òun lú kò gbọ́dọ̀ kó òun lú yìí o ẹ̀yin fúnra yín mọ̀ o mm. wàhálà àṣẹlẹ̀ kó síbi tí ó lọ kíní tí ẹ mọ ń ṣe hmm. ara rẹ ó mọ gbọgbẹ yóò mọ gbọgbẹ àwọn bàbá bá wí ọtẹ kíní gbọ lára. àlàáfíà ara yín ni mò ń wí. kíní gbọ lára. tẹ́mi ò bá padà rí ẹ̀yin fúnra ara yín mọ tí ó ṣẹlẹ̀. Hmm, kíní ó ṣẹlẹ̀ mo sọ fún ọ pé èrò níbi ire wo fún ọ̀fẹ́ o tó ń sọ̀rọ̀ rẹ o ọmọkùnrin láyà òkè o kíní ó dé ọ̀ lè pa mí bí ó bá kíní dé àmì ní kò fọkàn balẹ̀ ebe mi ni. ó dà. Ah. Ah ẹ̀yin ẹ kí n má rí ìyàwó ẹ̀gbọ́n mi kẹ́ ẹ wá rí pẹ́ẹ́rì kan ọ̀pá yín fúnra ara yín lẹ́ lọ ojú gbogbo alóde bá ṣe ẹ̀yin ẹjọ́ kú òun lè. Ah! mami mami. ẹ ẹ ẹ mo bọ. abọ́ mi. ẹ ṣeun ẹ ṣeun bọ̀dá. ẹ gbọ́ àná ọ sí. Mm sílẹ̀ mm-hmm. dẹ̀ o. Mm-hmm. ó rẹ̀sọ̀ ni. ẹ̀sùn bàbá ọkọ mi. ẹ̀mí lè dání. Mm, ó ṣeé ṣe kó má tó mi ò ní pẹ́ padà. ẹ̀sùn bàbá ọkọ mi. wọn ò ṣe nǹkan. Ah, kí ni wọ́n ṣe wọ́n ti kó jọ àbójà wò ni. ṣé wàá wá fún lọ́wọ́ ni. ní wọn bá wá fún mi lówó ẹmu mélòó la ti rà ìsìwò rẹ lé ọlọ́nkọ̀ kan ni. o ò lè sílẹ̀ ńlá torí èmi náà fún lówó èmi sì mò ń tẹ́ mo ṣé wọ́n lọ ń bá mi tẹ́. ẹ ẹ̀yin àbúrò mo fẹ́ sáré dé àgbọ̀lé àbíyá ọ̀rẹ́ mi kan ló ń pè mí. wo sórí lọ́jọ́ kò ní ọjà ẹ mọ lọ ẹ wíbọ rẹ yín kó bọ ẹ mọ lọ ẹni kò rẹ yín wá bá wa bí ah, ẹ mọ. ẹ mọ̀yìn lọ́bi kankan ẹ jẹ́ fara ẹni kó mọ̀ bọ̀ wá mọ̀ bá a ṣe fàájì mi. ẹ ìwọ lọ́jọ́ kò tiẹ̀ náà jákè. mi ò ní pẹ́ ẹ má wọlé. ẹ tètè mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ má pẹ́. tó bá ti jẹ́ pé nínú ìlú náà lẹ wọ ẹ mọ lọ. ẹ ní gbowó lọ́wọ́ wọn gbowó lọ́wọ́ wọn gbowó lọ́wọ́ wọn gbowó lọ́wọ́ wọn kì í jà gbowó lọ́wọ́ wọn àní o gbowó lọ́wọ́ wọn. Ah. ìwé ló pọ̀ wù lọ́wọ́ ẹ̀ mo lè borò dé lọ́dún ọ̀rẹ́ mi ìyá àjà ni eh. ọgbà tó lọ fún. Mm-hmm. oríyàwó ẹ̀ eh. ó lọ́ọ̀wọ́ ẹ̀ ẹ ṣe dododo mo ń lọ ọwẹ mo ń lọ ọwẹ ṣebí ilé ìwẹ̀ rèé. ilé ìwẹ̀ wo tiẹ̀ ní ó fẹ́ lọ wẹ̀ ó fẹ́ lọ wẹ̀ ó lọ wẹ̀ ó lọ wẹ̀ ó lọ wẹ̀ ó lọ wẹ̀ ó lọ wẹ̀ ó lọ wẹ̀ ó náà sọ láti bí wákàtí mẹ́ta ẹni lọ wẹ̀ ó dà ó dà. ó tó ó tó ó tó bíyàwó bá lọ wẹ̀ hmm. ìyàwó lọ lé ìwẹ̀ ó lọ wẹ̀ kúnlé tèmi dà. ṣé kúnlé. owó rẹ̀ ò dé ẹ mú un olóhùn náà dé ọ̀dọ̀ yẹ ẹlẹ́mu èmi sì lọ tèmi. ó gbẹjọgbẹ jẹgbọn kúrò lára ìwọ ló rí ìyàwó tó lọ wẹ ìwọ náà ló tún rí kúnlé tó ròde ẹmu gbàdógbàdó ó gbowó àgbàdo nù tá à ń bá bọ bẹẹmi wá kúnlé o kí n tè. báyìí wá kúnlé. lóòótọ́ ni bọ̀dá mi lòdì ẹmu lóòótọ́ ló lọ síbi ẹlẹ́mu èmi àtàwọn ọ̀rẹ́ mi òun la jọ wò pé kí wọ́n lọ síbi ẹmu. sẹ́gbà kọ́ sì rọ́yọ́ ẹ dodo dodo dodo. alẹ́ fi ọgbọ́n wá sílé láti wá báyàwó ẹ̀ lájọṣepọ̀ ìyàwó làárí mọ́ yìí. dodo dodo dodo dodo ṣe n tó ń sọ ni pé látìgbà tíyàwó ẹ̀gbẹ́ ti dé ò tí ì bomi rin. wọn ò jẹ bomi rin. mo dáràn. ta ni ò jẹ ta ni ò jẹ. wọn ò jẹ bomi rin ẹwà jẹ mi. ta ni ò jẹ bomi rin. ẹ wo bára mi ṣe rí. ta ni ò jẹ o ṣe. gbogbo ọ̀nà tó bá lè gbé gbà o gbọ́dọ̀ ṣe lórí. ta ni o. wọn jẹ ṣe nǹkan kan. ta ni. wọn jẹ ṣe ṣé báwọn wà wà wà wà wà wà wà. nisa nisa. lisa mi. ẹ ǹlẹ́ ó tó jọ́ mẹ́ta. ṣé o sì. kó máa sí ni à ń yanjú àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ lóde ẹ kú ijọ́ mẹ́ta mo gbọ́ pé o rè dálẹ̀ o ṣeun. Lisa Lisa ọkùnrin ogunlẹ ọkùnrin ogunlẹ ríhun àdúpẹ́ ìyá kọ́lé ẹ ṣe lálẹ́ yìí o. ó mọ̀ pé lẹ́yìn tá a ṣọdún tán mm. mo lọ Èkó bọ́mọ mi ṣe ń gbé mi bọ̀ báyìí báyìí báyìí ni mo rí jàǹbá ọkọ̀ lójú ọ̀nà. Ah! lójú ọ̀nà yìí lẹ́ẹ̀kan sí nǹkan ńlá mọ̀ lọ́nà yìí o. ọ̀nà yìí ò ga rárá. a gbọ́dọ̀ ṣe tutù sí o. nìkìnì bó já gidi bó jẹ́ tipátipá ẹ mọ̀ pé ohun tó fi lè mú tó fi wù mí lọ́kàn tẹ́mi náà ò bá padà ṣe tán bá fi bẹ́ẹ̀ lọ wàhálà ni wàhálà ni kí nǹkan ọmọkùnrin mi má lọ kó má lọ gbérí mọ́ lémi irọ́ o kíkí tèmi tá a wá gbógun mọ́tò mọ́tò àjà abiyamọ ipe dandan ọ̀sìn ọ̀sìn ṣe náà. ju ẹni tí ó ń fàjáde lábẹ́ mọ́tò ó jọmọ ìlú yìí ni. ọmọ ìlú yìí. Ah! Ah! ọkùnrin àbúrò. oye mo sòrò. ara mi ń bùn aṣọ ni jọjáre ọkùnrin ni àbòbí. sọ tá kìí ṣe tí mo bẹ̀rẹ̀ ní sèta ní kíní sùúrù kọ́sọ́ ni mo bẹ̀rẹ̀ ní kíní sùúrù ọkùnrin ni. ọkùnrin ni ọmọ agboolé ebo. ọmọ agboolé ẹkúnsómi. ẹkúnsómi ẹkúnsómi ni wá. ta ni. ta ni tọrùn nù ta ni ta ni. kúnlẹ̀ ọmọ ẹni. kúnlẹ̀ kúnlẹ̀ ti kú kúnlẹ̀ ti kúnlẹ̀ ni. kúnlẹ̀ ẹ gbà mí o. kúnlẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ ní sùúrù ẹ̀gbọ́n rẹ̀ ní sùúrù ẹ̀ máa ní sùúrù. kí ló dé. Ah, wọ́n ní lakunle kú ni. n lè ṣe máa kú. àná ti kú. ọkọ tèmi ò kú. ee òní níta sọ nísìnyí olókùn lónà mo níjà bọ́ ọkọ. mo lọ́kọ̀ mi ò kú kúlẹ̀ tèmi ò lè kú. ó ti kú sẹ́. kò kú tẹ́bàdẹ̀ tó rí pt kò ní dáa fún yín. ọ̀daràn ayé yín máa bàjẹ́ ni mo lọ́kọ̀ mi ò kú. àìní kan ni mo sọ nísà ló sọ pé ó ti kú. iná o mo kú ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà. I loud.